لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تلاجوا أتم أيقين لنا تلونا النبوة sallallahu alayhi wa sallam ńṣe lọ́rùn àti gbogbo àgbáńlá yìí ó lè bàjẹ́ àtúpọ̀ afẹ́nimọ̀nà ẹni tó ṣe wípé ìlànà tó bá fi lélẹ̀ iná la gbọ́dọ̀ tẹ̀lé nítorí kálíbà tara bẹ́ẹ̀ ká sórí rẹ̀ ìdí ni tí súnà Nabi sallallahu alayhi wa sallam tó fi jẹ́ ń pàtàkì tí gbogbo wa sì gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ nípa súnà rẹ̀ ọba àwọn kan wí dápá kan sí gbogbo mùsùlùmí pátákáàfù ńlọbàwí ọ lè jẹ́ mùsùlùmí láì jẹ́ pọ́ńtẹ́lẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam àbí báwo lọ sí orúkọ ìsìláàmù yìí nígbà tó gbọ́n ìsìláàmù tiẹ̀ kú lára súnà ìsìláàmù yẹn ò lè jẹ́ ìsìláàmù àyàfi kọ́ wà pẹ̀lú sunna sunna pàtàkì púpọ̀ kò sí fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú nítorí pé dáńkì ni sunna oní àlójú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà anabi Muhammad sallallahu alayhi wa sallam èèyàn bá ti wá àwọn ojú ọ̀nà ọlọ́run dànù tọkọ láti tẹ̀lé tó dájú ni pé ru wọn wọn máa padà mórí lójú ọ̀nà ṣẹ̀kọ́ àwọn téèyàn ọba ti tẹ̀lé tọ́lọ́n tọkọtà nabi Muhammad sallallahu alayhi wa sallam yọpadà di ọ̀kan nínú àtàkùn yẹlẹyẹlẹ nídìí tí wọ́n ń ṣe lẹ́sìn ọlọ́run sọ fún wa nínú alukur'an bá ti ṣe jẹ́ ẹni tó mójútó súnà dáa ní pátì dáa ní fìsílẹ̀ wọ́n ní wa anna hadha sirati mustaqiman fattabi'u. ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون àti pé dájúdájú eléyìí ni ojú ọ̀nà èmi ọlọ́run ojú ọ̀nà eléyìí tó la gaara ojú ọ̀nà eléyìí tí kò lọ kọ́rọ́kọ́rọ́ òun ni kẹ́ ẹ máa tẹ̀lé o ojú ọ̀nà tó lọ́wọ́ tí í ṣe ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam oníkẹ́ máa tẹ̀lé ẹ má sì máa tẹ̀lé àwọn ojú ọ̀nà míì tó yàtọ̀ sí tọ́lọ́ káwọn ojú ọ̀nà míì tó yàtọ̀ sí tọ́lọ́ kó má bàa pé yẹlẹyẹlẹ kúrò lójú ọ̀nà tọ́lọ́ eléyìí ni àṣẹ ọlọ́run eléyìí tí ọlọ́run bá fi pa yín bẹ́ẹ̀ lè bá jẹ́ni tó ṣe pé yóò máa páyọ̀ lọ eléyìí làṣẹ ọlọ́run eléyìí tí ọlọ́run bá fi pààyàn kẹlẹ́ bá jẹ́ni tó máa bẹ̀rù ọlọ́run torí ẹ̀ nọ́mbà túláàsì ní kìí ṣe nọ́mbà bí a gbọ́dọ̀ ojú ọ̀nà anábì sallallahu alaihi wa sallam tọ́mọ adápara sáwọn ẹni tí máa ń tẹ̀lé súnà tọ́mọ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ ló ń dápara sí ara rẹ̀ ló fi ṣe yẹ̀yẹ́ wọ́n gángan ní nǹkan ṣe ọkàn rẹ ni gbé ọ lọ sáró láti lọ tọ́jú rẹ báwo ló ṣe fẹ́ fi wọ́n wéra wọn ẹni tí ń tẹ lójú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà ànábì àti ẹni tí ń tẹ lójú ọ̀nà ṣẹ̀tán àti ẹni tí ń tẹ lójú ọ̀nà ìbílísì rọ̀jìm wọn lè dọ́gba torí ẹ ọdọwọ rẹ lónìí má fi dọ́là ìwọ náà máa tọ́jú ọ̀nà ọlọ́run máa tó ojú ọ̀nà ànábì wa sallallahu alayhi wa sallam kọ́ darapọ̀ máwọn ẹni tó ń ṣe sunna. bákan náà nínú àwọn nǹkan tọ́tọ́ kà síbi sunna ti ṣe pàtàkì tó ọ̀nà ni pé òun gángan ni tó ṣe pé téèyàn bá ti lè pàtì tó lòun sí olùwàrẹ̀ ti ṣìnà ní ìṣìnà tó fojú hàn torí ẹ̀ báwo wá ni ìwọ ti ṣe rí ọ̀nà tọ́kọ̀ láti tọ́ tó ṣe pé ìgbẹ́ ló fi sọnù bàtó sì ṣe kó ní làákà ìní ọ ẹni tọ́lọ̀ ń sànù ni ọ kò yọ ọ láláì ní làákà ì kò yọ ọ láláì lọ́pọlọ kí ló dé tọ́ àfìgbẹ́ sọnù ó fojú ọ̀nà alẹ̀ ọmọ atọ́nú gbẹ ọwọ́ akó ríran ìran náà dà ọlọ́ni wọn máa gbé ẹni lẹ́mú mímí wọlé mú mímí náà tẹ́ ìdá qada Allahu wa rasuluhu amra. أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا kọtọ tí mọmìnì lọkùnrin kò sì tọ́ tí mọmìnì lóbìnrin tí Ọlọ́run ọba bá fi lè ṣe ìdájọ́ kan káwọn tún á máa yiri rẹ̀ wò wọn máa sọ pé ṣé ká lo àbí ká má lo àbí ká wọ ọwọ́ náà mí eléyìí tó ṣe pàtó yàtọ̀ sí tọ́lọ́ọ̀mí ọ̀sáyé rẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́run ọba bá ti lè ṣe ìdájọ́ kan táwọn ìṣòlọ́lá àṣẹlẹ̀ bá ti lè ṣe ìdájọ́ kan iná làwọn olùgbàgbọ́ òdodo ibẹ̀ ni wọ́n mú orílẹ̀ ọ̀nà yẹn ni wọ́n mú pọ́n wọn ò ní fi ibòmíì tí kìí ṣe bẹ̀ sọ̀nà ọlọ́run ẹnikẹ́ni tó bá ṣe ọlọ́run tọ́takùtà náà ìṣòlọ́lá àwọn àlè onítọ̀ ti ṣìnà ní ṣìnà tó hàn onítọ̀ ti ṣìnà ní ṣìnà tó hàn wọn náà gbé sórí òṣùwọ̀n akówó owó màdì gbogbo àwọn ẹni tó láwọn ṣe súnà tí wọn kọ ìlànà anábì sallallahu alaihi wasallam ta ni ga nínú wọn ni wọn sọ pé rí ta nínú wọn ni wọn sọ pé ọmọ náà àwọn tó ṣìnà ni àwọn ẹni tó ṣìnà nínú ẹni tó ṣìnà ni wọn ka gbogbo wọn sí torí ẹ kí ló lè má ṣe náà rí tọ́ta kó tà tó ń wò wà lọ́nà ọ̀nà o lè sí lọ́nà láéláé lópin ìgbà tó o bá ti tẹ̀lé tànàbí tí èèyàn bá tẹ̀lé tiẹ̀ èèyàn jẹni tó mọ̀ nù àìtẹ̀lé tiẹ̀ ó túmọ̀ sí pé èèyàn ti sìn náà ọlọ́run dàpọ̀ mọ́ sí àlọ́ bákan náà nínú tó tún fi hàn wá pé sunna ká màmá ó pàtàkì púpọ̀ òun náà ní èèyàn kì í yapa láyé ń bì ṣáájú àlùkìyà ọlọ́run dàkú ṣàánú wa ẹnikẹ́ni tó bá fi lè kọ́ súnà tó lé mi ò nídìí rẹ̀ kò sí tí màá fi ṣe ẹlòmíì ni wọ́n bá wíkẹ́ ẹ́ sèmi ó kú ó palẹ̀ mọ́ ó palẹ̀ mọ́ ọ̀kan nínú aburú méjèèjì yìí báyìí aburú alákọ̀ọ́kọ́ òun náà ni fìtínà aburú kejì òun náà ni ìyà títa ni ti ròyìn ọlọ́run ọba ẹlẹ́dàá ó ń kìlọ̀ fún wa nínú alukur'an. ولفليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وصروا أواتان أوان تسكوا يقع سياسة النبي ومحمد صلى الله عليه وآله وسلم وصرا كيف تنام سوا tàbí kí ìyà tí tani ti rò ní ọmọ jẹ wọn àwọn olùmọ́ni kò sí nǹkan míì nínú àwọn ìlànà tó ẹgbẹ́ tó ọba yà pàṣẹ tó ọba tako ìyọ́jọ́ tí ìbá ṣe lànà ọlọ́run àti lànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìdí ni inú fi jẹ́ pé tí ọba ti yà pàṣẹ sunna nínú kọjá kó ti sọ àbókù palẹ̀mọ́ fìtínà tàbí ìyà tí ìtàní ti roni láyé bi kí ni fìtínà náà wọ́n ní kófurọ́n ọ̀hún ní fọ́ọ̀kùn ọ̀hún bí dàá wọn nínú kọlọ́wọ́n bá kó fi ìsekèfèrí kó fi dán o fìtínà téèyàn bá ti yapa síta nàbì sallallahu alaihi wasallam ó súnmọ́ kọ́ ya kèfèrí torí ẹ̀ ló ṣe dẹ́gbẹ́ gbogbo káfíìrì wọn àṣàdédé jẹ́kù fọ́ọ́ àfi nítorí kí wọ́n yapa síta nàbì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bákan náà ó lè ti jẹ́ mùsùlùmí náà ọwọ́ ayapa síta nàbì sallallahu alaihi wasallam ní wọn bá sọ yìí pé orí aláníyàn ó ti jẹ́ mùsùlùmí rí ìyẹn ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ kìí ṣe mùsùlùmí má ọlọ́run dàpọ̀ má fi ṣàdánwò fà wọ́n torí ẹ̀ ọ̀dọ̀ wọ́ wa o gbogbo ẹnikẹ́ni tó bá finú fẹ́ dọ̀ tí bá ń ya pásítà Nabi sallallahu alaihi wasallam tọkọ ìlànà rẹ̀ tó lòun ní kankan fi súnà rẹ̀ sí ó súnmọ́ kọ́ ya kẹfẹ́ tàbí kọ́lọ́wọ́n bọ́ di mùnáfíkì mùnáfìkì kèfèrí lọ́nà àtàlékún kèfèrí àtàlékún torí pé wọ́n máa fi hàn wá pé ń sùn mí lọ nígbà tó ṣe pé nípa pa nínú ọkàn rẹ̀ káfíìrì àwọn eléyìí ya tí wọ́n yóò tutù táwọn kèfèrí lọ ọlọ́ni innal munafiqina fi darkil asfali minan nar dájúdájú àwọn mùnáfìkì inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn wà nítorí pé ẹ̀ṣẹ̀ wọn ti táwọn kèfèrí gan lọ wọ́n pèrò àwọn mùsùlùmí fáwọn mùsùlùmí àǹfààní tọ́tọ́ sí mùsùlùmí à ń fún wa wọ́n ti lọ bá àwọn kèfèrí wọ́n ní kèfèrí làwọn àǹfààní tí kèfèrí náà máa rí láàrin ara wọn tó fún wa tó àwọn eléyìí bá ìyá tí ọ̀jẹ̀ wọn ju ti àwọn kèfèrí pọ́nbélé lọ. bákan náà tàbí kí ọlọ́run ọba kọ́ dẹ àmì owó kéèyàn ó di aládàáda lẹ̀ sí yàn bẹ́ẹ̀ ni ẹ̀rí pé gbogbo ẹ̀tọ́ tako súnà Ànábì sallallahu alaihi wasallam ó kéré kó tó mẹ́jà aládàáda lẹ̀ torí tẹ́lẹ̀ náà kí ló mú mẹ́jẹ̀ni ti ṣe súnà ṣẹba dàda lẹ̀ náà aha torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí ó jẹ́ aládàáda lẹ̀ yẹn inú àtẹ̀wò tọ́lọ̀ wọn bá gbé bá wọn nítorí wọn takò súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn á ní ẹ àdáda lẹ̀ lásán àkọ́ lásán o àdáda lẹ̀ burú ju gbogbo ẹ̀ṣẹ̀ lọ kódà ìmọ̀ owó àṣetọ́ni kéèyàn jẹ́ aládàáda lẹ̀ gbà mí ju kéèyàn jẹ́ kèfèrí lọ nítorí pé àdáda lẹ̀ ń asúnniwọ́nágbọ̀n ni kò ní fiọ́lẹ̀ kò ní tí ó fi kọ́ wọn náà jahanna bẹ́ẹ̀ la dáadáa lẹ̀ nítorí pé káfíìrì tiẹ̀ tẹ́ bá fún pé tó sì ọ̀dà ìdí abájọ sì ni ó súnmọ́ kó di mùsùlùmí àmẹ́ni tí sàdáadáa lẹ̀ à ṣẹbi òun náà máa gbéra rẹ̀ mùsùlùmí nítorí náà máa sọ fún ọ ní pé à kí tó ń ṣe tó lọ àti pé táwọn ṣe ibáyìí lọ́dà jù ńgbà bá pàdé ìdí ọmọ bọ́yá ṣe lọ́dà àbí tiẹ̀ yóò ma máa dírẹ́sì ẹ̀ yóò ma dára sí wọ́n ma pààrọ̀ ọ̀dà rẹ̀ lóòrèkóòrè nítorí kó lè bá mú àwọn èèyàn lójú kó lè bá jẹ́ nǹkan jọ lójú láì mọ̀ pé lórí asán àti òfò làwọn ń gbèsè ayé jẹ́ lé lórí akramakumullah ẹkọ àdánwò inú àdánwò lọ wà ìwọ́tọ̀ tako súnà ó ẹ̀ríkà lómi gbàtọ́ máa sọ wípé ńgbà tó ti takòtà Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá dáhùn bọ́ ọ̀dà aládàáda alẹ̀ yọ sọ pé bẹ́ẹ̀ ni ọdúpẹ́ ọdúpẹ́ ọdúpẹ́ pọ́fẹ́sì àṣewọ́ná ọ̀dájú kó ro dáadáa tó bá ro dáadáa ọmọ kórìí aburú lọ́wọ́ kí ló fi dá bí kí wọn náà dẹni tó ń tẹ̀lé súnà kí ló dá bí kò máa tẹ̀lé lánà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ ìdí tó fi lè ṣe kí wọn náà tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam kọ́ ń bẹ̀rù ń bẹ̀rù ẹnu àwọn ọ̀rẹ́ rẹ ẹnu àwọn èèyàn rẹ tó ọmọ wa bú ọ pé wọn náà ti dán súnà àbí ẹ gbogbo tí wọn ọjà mọ kankan ìjànjá lásán ariwo ọjà àníkọ́ ọmọ wọn lọ àníkọ́ ọmọ wọn lọ tí ẹgbẹ̀rún ni wọn lè yọ ọdún náà lọ́nà bá ní kọ́ ọmọ lọ́nu wọn lè yọ mójútó ara rẹ kó tó dàbá mọ ìyàrú èwo ni wọn á wọn nílẹ̀ ayé bíi wọ́n ní qatlun aw haddun aw habsun aw nahwu dhalik nínú àdáhùn tó lè sẹ́ni tí ń yapa síta nàbì sallallahu alaihi wasallam láyé bí onígbé ó lè dání tí wọ́n pa ó lè dání tí wọ́n jẹ̀bi ikú tí wọ́n pa bẹ́ẹ̀ wọ́n ń lò fi ṣẹ̀rí àbítọ̀ wà bí wọ́n ń lò ó lè bá púpà dé tí wọ́n pọ́n pàkópa torí ọlọ́run máa fi ṣe sẹ́gùrú èèyàn òun ti sún náà nàbì ṣe yẹyẹ ọ̀tẹ́lẹ̀ ó lè sun ọdẹ bíi ẹni tí ó pọ́n pakópa tó bá jẹ́ bí tán ti lo sẹ̀ríà ni ó lè dẹni tí wọ́n mú tí wọ́n dájọ́ kú fún bákan náà hadum wọ́n lè ṣe dájọ́ kí ọjọ́ lábẹ́ òfin sẹ̀ríà fún ọ torí pé òfin sunna ṣe yẹ̀yẹ́ awo habesun àfi kún tí ọmọ ẹlẹ àfi tọjọ bẹ́ẹ̀ òlọwọ ada òlọdàánu pé wọ́n pa àbí wọ́n fi àkànjọ léyìí tó ṣe déédéé pẹ̀lú tọ́lọ̀ ni wọ́n fi jọ́ àbí wọ́n ti ẹ̀tì ọmọ ẹni èwo lọ́dà ẹ̀yẹ dẹ́ǹtì máa nu kéèjì tẹ́rù kówó náà kò wú torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ ń bá ń fún ní ọkà bàbá gold tẹ́ ń fún ní jéró fàdákà ẹ̀yẹ sá ti sílẹ̀kùn rẹ̀ wọ̀ ẹ̀ rí i pé tẹ́ ẹ bá ti síta ìsíbáyìí yọ̀pọ̀ dábọ̀ òun òfin yín lẹ̀ bàbá àkà ẹ̀yẹ nù kátó wá pé wò wọn bá wá ti ọmọ lé ọ wá jẹran adìẹ rí àfi lọgbà ẹ̀wọ̀n wọn ti ọmọ lé òun mílíkì rí àfi lọgbà ẹ̀wọ̀n wọn ti ọmọ lé ọjẹyìn rí àfi lọgbà ẹ̀wọ̀n ṣebí tí kọ́ ọmọ wá jẹ gbogbo ẹ̀kọ́ ọmọ mú lọgbà ẹ̀wọ̀n ni ọlọ́mọdé ara ìdá ó rí i pé fún tuọ́lẹ̀ ọlọ́mọ gbáàrú tó fi máa rówó ra gàrí tó máa wà mu ó pè ọdí kọ́ máa jẹ gbogbo eléyìí lọ́lọ́gbẹ́ wọn torí di eléyìí ló sì jẹ́ pé nu ìyàtọ̀ lọ́wọ́ bá lè fi jẹ ẹni tí máa ń takùtà nàbì sallallahu alaihi wasallam láyé ó náà ní kọ́ńtì má lè súnà nàbì sallallahu alaihi wasallam ó pàtàkì gèsè téèyàn lè máa fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú a gbọ́dọ̀ dìímú lọ́wọ́ méjèèjì nítorí kò sẹ́lómi ìtọ́lọ́ sọ pé káwá wò kọ́ sí àfànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam àyàfẹ́ ni tọ́lọ̀ wọn bá tọ́ba tó wá sọ fún wa wípé káwá wò kọ́ sí tiẹ̀ náà nítorí pé ń tẹ̀lé tọ́lọ́ ń sì tẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ẹnu wa tọ́lọ̀ sọ pé wa ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum ẹ máa tẹ̀lé tọ́lọ́ ẹ máa tẹ̀lé ti ránṣẹ́ ọlọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ sì máa tẹ̀lé tàwọn aláṣẹ nínú yín àwọn atala aláṣẹ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àtàwọn ẹni tí bá ń darí àwọn ìlú tẹ wà ẹ tẹ̀lé tiwọn májẹ̀mú tẹ́fù á tẹ̀lé tiwọn onígbé táwọn náà bá ń tẹ̀lé tọ́lọ̀ tí wọ́n tẹ̀lé tànàbì sallallahu alaihi wa sallam tí wọ́n bá ti tẹ̀lé tọ́lọ̀ tí wọ́n tẹ̀lé tànàbì sallallahu alaihi wa kò sẹ́ni tó ní kọ tẹ̀lé ẹni tí bá ti ń takò tọ́lọ̀ tí ń takò tà nàbì sallallahu alaihi wa sallam ẹ̀wọ̀jọ́ tí wọ́n yan aṣíwájú wa Abubakar radiyallahu anhu ní àròlé fanabi Muhammad sallallahu alaihi wa sallam ó sì kútùbà kútùbà tó gbajúmọ̀ púpọ̀ ó ní ati'uni ma ata'tu Allaha fikum ẹ máa tẹ̀lé tèmi o lópin ìgbà tẹ bá rí pé mi náà tẹ̀lé tọ́lọ́ lánàá tẹ bá ti wá rí pé mo ń ya pásí tọ́lọ́ mo pa tọ́lọ́ tì àjọ pé kì í sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn lórí pé kẹ́ tẹ̀lé tèmi mọ́ subhanallah bẹ́ẹ̀ ni bí ẹnìkan wá ń bẹ lọ́lọ́ ni ẹ̀sá tẹ̀lé ẹ̀sá máa tẹ̀lé náà ni ẹ̀sá máa tẹ̀lé náà ni gbogbo mi tó bá kóyún lọ ẹ̀sá máa tẹ̀lé náà ni kò bá kóyún wọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé kò sí. ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wa sallam ọlọ́ni ẹ̀wà òkọ́sẹ̀ nínú gbogbo nǹkan ẹ wà àwòkọ́ṣe rẹ̀ nínú sọ̀rọ̀ sí rẹ̀ ẹ wà àwòkọ́ṣe rẹ̀ nínú hùwà sí rẹ̀ ẹ wà àwòkọ́ṣe rẹ̀ nínú ṣíṣe àbá ìṣe rẹ̀ gbogbo nǹkan pátá ẹ wà àwòkọ́ṣe rẹ̀ sallallahu alaihi wa sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira ọlọ́ni àwòkọ́ṣe rẹ̀ ń bẹ fún yín lára anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ni tí máa ń ran kan lọ àti ọjọ́ ọ̀gbẹ́yìn tó sì ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn ni ó rí nǹkan àwòkọ́sì lára síwájú wa anabi tiwa anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam báwo ni sunna rẹ̀ ṣe pàtàkì báwo ló ṣe fẹ́ wá àwòkọ́sì rẹ̀ tó ọba kó ọba ka sunna rẹ̀ kò sí bó ti ṣe wá àwòkọ́sì àfikọ́ ka sunna rẹ̀ sunna rẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wọn fi ti pàlàbà yìí o tọ́ dàmú ni sunna wà gánà tọ́ dàmú bó láti ṣe máa dáná bí sọnù sunna bó láti ṣe máa dáná bí ṣe bó láti ṣe máa tí wọ́n ṣe dáná bí ọ̀gá wọn o bó láti ṣe máa bá nàbí ti ṣe ṣẹlẹ̀ ayé o bó láti ṣe máa wọn àwa rẹ̀ báwo láti ṣe máa bọ́lọ̀ ṣe ṣẹ̀dá táwọn náà fi wà wọ́kọ́ sí tó bá ti tó bá rọrùn fún wa nínú àwọn nǹkan wọn. akramakumullah ǹjẹ́ àwọn àdààmú fún súnà ànábì mi ǹjẹ́ àwọn wá mà nípa rẹ̀ mi ǹjẹ́ àwọn tẹ́tí gbọ́ mi táwa náà fi lè máa kọ̀ àwòkọ́sí rẹ̀ mi àbí ìtọ́ba rí ọjẹ́ ayé làwọn wá sí kó a bá kó àmọ́ ìyanjú eléyìí ẹni tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ń tan ara rẹ̀ jẹ nù nítorí pé ilé ayé tẹ́lẹ̀ ìbáyìí ẹni tó katọ́ lọ́nkún yóò ní tiẹ̀ ń bẹ̀ ẹni tí ò katọ́ olóhùn ní tiẹ̀ ń bẹ̀ tòṣùwọ́n àlùkìyàmù ọlọ́wọ́n bá gbé fún ẹnu kankan àfàwọn tó bá ṣe tiẹ̀ torí ẹ̀ ọ̀nà tó sì fi lè gbà sí tọ́lọ́run ọ̀nà nìkan tẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam sunna pàtàkì púpọ̀ látàrí sunna àmà bọ́ba fẹ́ràn lọ bọ́ba fẹ́ràn lọ gbogbo wa la lè má jánu sọ́kọ́ afẹ́ràn lọ afẹ́ràn nàbì sallallahu alaihi wa sallam á sì lè mà ike ìjẹni tó sọ fún fẹ́ràn Ọlọ́run fẹ́ràn rẹ̀ lódodo bí látàrí báwo ló ṣe tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam torí pé ẹni tí máa ń tẹ̀lé tà nàbì ọ̀dájú kọ́ fẹ́ràn Ọlọ́run ẹni tí kì í bá ti tẹ̀lé tà nàbì kó sí tó lè sọ láyé kó fẹ́ràn Ọlọ́run tí ẹnì kan gbọ̀ gbọ̀ fẹ́ràn ọ̀ fẹ́ràn nítorí pé ọlọ́ni kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صفوان بتم بان سايو كفان الله àmì dáàfin màgbẹ́ fẹ́ràn ọlọ́run oníkẹ́ tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam tẹ́ bá ti tẹ̀lé tànàbì ọlọ́run ọbọ̀ fẹ́ràn yóò sì ṣàforíjì ẹ̀ṣẹ̀ yìí fún un torí ẹ̀ ọ̀nà kan tá a fi lè mọ̀ pé ẹnìkẹ́ni tí ń sọ fún fẹ́ràn ọlọ́run fẹ́ràn ọlọ́run lódodo oní àníkọ́ máa tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba wá wọ̀ tó tọ́ba wó sí tọ́ba bí ẹ lé ǹjẹ́ tọ́ba bí ẹ lé rè ǹjẹ́ àwọn ẹni tó fẹ́ràn ọlọ́run ǹjẹ́ àwọn ni wọ́n pọ̀ jù ni àbáwọn tó takotọ́ lọ ǹjẹ́ àwọn ẹni tó fẹ́ràn ọlọ́run lọ́pọ̀ jù ni àbáwọn tó takotọ́ lọ mo rò pé wọn náà lè dájọ́ nìyí àmì dáàfì màkọ fẹ́ràn ọlọ́run kọ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ wá bí ọlẹ́ rẹ̀ sẹ́ni tó fẹ́ràn ọlọ́run lọ́pọ̀ jù nínú àwọn èèyàn tó rí abẹ́ni tí ò fẹ́ràn ọ̀dájú pé tí ò fẹ́ràn ọlọ́run lọ́pọ̀ jù nítorí pé ìhàwọ́ ní kálukú kọ sí tà nàbì sallallahu alaihi wasallam láàfì màkọ fẹ́ràn ọlọ́run òun náà ní pé gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam tí bá ń tẹ̀lé súnà rẹ̀ ìbẹ̀rù oníṣí fún wa lẹ́yìn ìbànújẹ́ oníṣí fún wa lórí tí wọ́n fi sílẹ̀ sáyé wọn ní bẹ̀rù tí wọ́n bá pàdé lọ́dọ̀ lọ ìbànújẹ́ òsì ní jẹ́ tí wọ́n nípa tí wọ́n fi sílẹ̀ sáyé lè máa dá nítorí kí wọ́n tẹ̀lé ta nàbì sallallahu alaihi wala hum yahzanun ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé mọ́nà mi ìbẹ̀rù ní sí fún ọ nípa tí wọ́n bá wájú lẹ́yìn ìlú wọn ìbànújẹ́ òsì ní jẹ́ tiwọn nípa tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn lẹ́yìn ìlú wọn. tọ́ ọlọ́ni faman ittaba'a hudaya fala yadhillu wala yashqa wa man a'rada 'an dhikri fa inna lahu ونحشره يوم القيامة أعمى ọlọ́ni torí náà ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìlànà mi ìmọ̀nà mi kò ní sọnù kò sì ní sórí ibu kò ní sọnù kò sì ní sórí ibu àmọ́ ẹnikẹ́ni tó bá fi tó bá fi lè tàkìtì sí ìrántí èmi ọlọ́run tó fi ojú ọ̀nà tèmi sílẹ̀ tó yẹ kọ́nà mi ní gbà sẹ̀mí tí ó lè burúkọ ọbẹ̀ fún lẹ́yìn kù sẹ̀mí tí ó lè burúkú ọbẹ̀ fún lẹ́yìn nínú sáré ọgbà àwọn agbẹ́dìde níjọba ìdàlùkìyàmà nídìdí afọ́jú ọlọ́ọ̀dà kò sànù wa torí ẹ̀ ẹnikẹ́ni tí ó bá ti wá gba ti sunna tọkọta nabi sallallahu alaihi wa alihi wasallam kò lè ṣeéṣe kí wọ́n pè ní mọ́mí ó lè gbọ́ lọ́wọ́ tọba ti kọta nabi sallallahu alaihi wa alihi torúkọ náà sọ pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọ̀rọ̀ orí bá ṣe wúyọ ó fi olúwa ẹlẹ́dàá rẹ̀ búra ọlọ́run fira rẹ̀ búra ike wọn ní jẹni tó gbàgbọ́ títí tí wọ́n fi wá ìdájọ́ wá sọ́dọ̀ wa nàbì sallallahu alaihi wa sallam nípa tó fa àwọ̀ láàrin wọn lẹ́yìn náà títí tí fi gba ìdájọ́ tó bá dá láì jẹ́ pé wọ́n ní ìkùnsínú kan sí ìdájọ́ tó dá wọn tó sì sọ pasọ̀sẹ̀ sílẹ̀ fún ìdájọ́ tó bá dá wọn ìgbà náà lẹ́tọ̀ọ́ jẹ́ ní tọ́gbọ́ lọ́mọ bá gbọ́ wọn. tọ́ bákan náà ẹni tó tún fi hàn wá pé súnà pàtàkì òun náà ni pé ìfọwọ́sọ̀yà wà pé gbogbo ẹni tó bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ó ti bàlẹ̀ ọlọ́wọ́ bá ní wa in tuti'uhu tahtadu ẹ̀ tẹ́lifá tẹ̀lé tá nàbì sallallahu alaihi wasallam ẹ̀mẹ́n nínú tó tún sọ di ntọ́ pàtàkì wọn ni gbogbo gbóńtọ́lọ̀ fi rọ́nà pátákáàfù lọ́lọ́ ní ká gbà gbogbo ntọ́lọ̀ fi rọ́nà lọ́lọ́ ní ká gbà gbogbo ntọ́ba sì ní ká pàtì lọ́lọ́ ní ká pàtì ọlọ́ni wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum gbogbo ntọ́lọ̀ fi sallallahu alaihi wasallam mú wa ẹ̀tẹ́wọ́ gbà gbogbo tó sì kọ̀ fún ẹ̀jìnà sí wattaqullaha innallaha shadidul iqab ẹ̀pá yọ lọ́n kẹsì lọ́n màdájú kí ọlọ́run ọba ó ní ìyà eléyìí tó lé gbogbo tí ì máa fi di àwọn tó bá takò tiẹ̀ tó bákan náà ó tún fi hàn wá pé súnà pàtàkì nígbà tọ́lọ́run sọ pé tọ́lọ́run bá pè yín dáná bí bá pè yín ẹ̀ dáhùn bá pè yín dáná bí bá pè yín ẹ̀ ó túmọ̀ sí pé súnà pàtàkì púpọ̀ ọlọ́ni yá ayyuhal ladhina amanu stajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum ọlọ́ni ẹ̀dáhùn ẹ̀yin olùgbàgbọ́ òdodo tọ́lọ̀ àtànàbì sallallahu alaihi wasallam tó bá pè wá sí dèntí òmù yìí sẹ́wọ̀n ẹ̀dáhùn tọ́lọ̀ ń bá pè ẹ̀dáhùn tánàbì bá pè. bá ń pè yín wá sí di tí ó mú yín sẹ́nu ẹ̀dá wa ha lọ ó ń ṣe sọ láti lọ lọ́jọ́ kan anabi wa kù arákùnrin yóò dáhùn pàtó wa parí sọ láti ọwọ́ abá nàbì sallallahu alaihi wa sallam kí ló dé nígbà tí mo pè ọ́ lẹ́ẹ̀kan tó ah ń ṣe sọ láti lọ́wọ́ ni ń ṣe sọ láti lọ́wọ́ sọ bá sọ yìí يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم أيها الوابون له الدون له ẹ̀dá ànábì lọ tó bá pè yín wá sí di tí ó mú yín sẹ́nu ah ìmọ̀ kó tó kárí téèyàn máa ń ṣe sọ̀láàtì lọ́wọ́ ni ìmọ̀ kó kárí téèyàn máa ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tó eléyìí túmọ̀ sí pé ìgbà tó lọ́ọ́ ti fi kẹ́ dáhùn táwọn máa ń pè yín ipò yóò wẹ̀ ẹ̀rí wẹ̀ dáhùn ó túmọ̀ sí pé súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀pátákì kò sí fọwọ́ wá dànù tá a bá tún á wò dáadáa á rí pé súnà ọ̀nì sábàbí tí máa mú ní sórí rẹ̀ ó lè sórí rẹ̀ tí ìbá tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tó bá di lọ́la gbẹ̀dà kìyàm nítorí tó bá lọ jẹ́ pé ọkàn lè kan sórí láì tẹ̀lé tà nàbì sallallahu alaihi tọ́lọ́ wọn bá fà adẹ́gbẹ́ gánì tún ma ríran tọ́lọ̀ náà tó bá kó o lè sórí rẹ láì tẹ̀lé tẹ̀ gánì tún ma ríran tọ́lọ̀ náà adẹ́gbẹ́ ìfàsìkò ṣòfò ìfàsìkò jẹ́nu ọlọ́run ọba wa sì ga tayọ kápò ní ṣe nǹkan tó túmọ̀ sí ìfàsìkò ṣòfò ọ̀gá tayọ kápò ní ṣe nǹkan tó túmọ̀ sí ìfàsìkò ìfàsìkò jẹ́ ọlọ́run kan wà nàbí uselessly láì nítumọ̀ láì à a'udhu billahi minash shaitani rajim torí ẹ ọlọ́run lọ oríire má títẹ̀lé tà sallallahu alayhi wa sallam ó sì lọ orí ikú máa ń títakùtà anabi sallallahu alayhi wa sallam anabi wa ọdí kullu ummati yadkhuluna al-jannata illa man aba gbogbo àlùmọ mi ni ọwọ aljanna àfẹni tọba ti kàrà rẹ tọba kọ qalu wa man ya'ba ya rasulallah wọn ní ní anabi sallallahu alayhi wa sallam tààlẹ yìí tí ó lórí lọrùn sọ pé wọn fẹ́ sórí rẹ wọn fẹ́ wà aljanna wọn ni man ata'ani dakhala aljanna tó bá tẹ̀lé tèmi yọ wà aljanna wa man asani faqad aba ẹnikẹ́ni tó bá ti kọ̀ tèmi ó ti kọ̀ láti wà lìjẹ́nu torí ọ̀dọ̀ wa wa o kò sí oríire fún gbogbo ẹni tí ìbá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam láàfin máa ń sọ pé gbogbo lẹ́wọ̀ tó lè gbé ni wà lìjẹ́nu ló ti wà ní títì lágbàdá àbòdo rẹ̀ tọ́wọ́ àlẹ́nu rẹ̀ tí kọ́kọ́rọ́ rẹ̀ sì ti sọnù àfojú ọ̀nà gbogbo àlùmọ́ mi ní ọwọ́ àlùjáde àfẹnitọ́ bá pọ̀ táwa ẹni náà tí wọ́n pọ̀ wà nábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá tẹ̀lé tèmi ọwọ́ àlùjáde gbogbo ẹni tó bá kọ tèmi ó ti kọ̀ láti wà àlùjáde torí ẹ yẹra rẹ wo wosẹ́ rẹ wo kó kíé sára nítorí kọjọ́ ń ọjọ́ ń téèyàn bá jẹ́ ẹni tó fẹ́ ṣoríire èèyàn gbọ́dọ̀ tẹ̀lé tàbí mùsùlùmá àdìsọlọ ní kọ̀kọ̀ àti ní gbangba ọgbọn tọlọ tó sọ ni ó ní innama kana qawlul mu'minin idha du'u ila Allahi wa rasulihi liyahkuma baynahum an yaqulu sami'na wa ata'na wa ulaika humul muflihun wa man yuti'i Allaha wa rasulahu wa yakhsha Allaha wa yattaqih fa ulaika ọlọ́ni àwọn olùgbàgbọ́ òdodo ọ̀lọ́rọ̀ méjì nígbà tí wọ́n bá pè wọ́n tí wọ́n bá pè wọ́n pé kí wọ́n tẹ̀lé tọ́lọ̀ kí wọ́n máa bọ̀ wádùn ànábì sallallahu alaihi wasallam láti ṣe ìdájọ́ láàrin wọn ọ̀rọ̀ tá a máa sọ ojú pé a gbọ́ àsìgbà lọ a gbọ́ àgbà à ń fẹ́ dájọ́ àlọ́ à ń fẹ́ dájọ́ ànábì sallallahu alaihi wasallam wa ulaika humul muflihun àwọn eléyìí lẹni tí ó sọ oríire o kọ́nà kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn náà wọ́n máa ń yọ kẹrin láàbọ̀ tọ́tẹ̀lé ti ránṣẹ́ ọlọ́run anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa yakhsha Allah wa yattaqi tí ń bẹ̀rù ọlọ́run ti sin páyà rẹ̀ fa ulaika humul faizun àwọn eléyìí ló jẹ́ kọ́lọ̀ kó sì wá lọ́kàn nínú wọn tó bá fẹ́ jẹ́ èrè tó sórí rẹ̀ ọ̀nà ti là ọ̀nà ti là ipe ọ̀nà kan tó lè gbà tó fi sórí rẹ̀ náà ní kò tẹ̀lé tànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá wá pọ̀ torí wọ́n fẹ́ tẹ̀lé tiẹ̀ ẹ wọ́n fẹ́ tẹ̀lé tiẹ̀ torí àwọn mìíràn tún bẹ tẹ́ kó lè tẹ̀lé tiwọn tó sórí rẹ̀ oníwọ̀ ọ̀gbà pẹ́ẹ́rì rántọ́lọ̀ rán Ànábì sallallahu alaihi wasallam tó qurani àti súnà rán ọ̀gbà kó ń ṣe lọ́rùn abẹ́ kálí bá a máa tẹ̀lé kálí bá a máa tẹ̀lé ní ìbámu pẹ̀lú bó ṣe túmọ̀ Al-Qur'ani ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tó sọ oníwọ̀ ọ̀gbà gbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ sápò ara rẹ̀ ntọ́ wù ní wàá wù fúnra rẹ̀ ntọ́ wọn ṣe tọ́ fọwọ́ sí ọlọ́mà ntọ́ pati ọlọ́mà bí ti ṣe ṣe nígbèsè ayé rẹ̀ ọlọ́mà wọ ọ̀fẹ́ tẹ̀lé tiẹ̀ à kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀nà wa dà tó fi fẹ́ sórí rẹ̀ ọ̀nà dà tó fi fẹ́ sórí rẹ̀ ntọ́ dájú náà ní ibi gbogbo sẹ́ta bá ṣe láyé tó bá jẹ́ pé sẹ́ ìjọsìn ni tí ò bá ti jẹ́ dáa sí nítorí tọ́lọ́ tí ò bá sì ti jẹ́ tọ́jẹ́ ìbámu pẹ̀lú sunna anabiwa muhammed sallallahu alayhi wa sallam gbàgbé ẹ̀ àṣedànù lásán àṣedànù lásán tí ò ní ládàá àṣefàṣìkòṣòfò lásán tí ò ní ládàá kàn wá wò ó nínú gbèsè ayé rẹ tìgbèsè ayé àwọn èèyàn tó ń rí lọ́tún lọ́sùn wàdúrò àṣeṣòfò tó wà mẹ́ wàdúrò àṣedànù tó wà mẹ́ ńṣe lọ́lọ́wọ́n bá sọ ibi ittabi'u ma unzila ilaykum min rabbikum wala tattabi'u min dunihi awliya ń tà sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ olú ẹlẹ́dàá ẹni kẹ́ tẹ̀lé alukur'ani àti sunna ẹ má tẹ̀lé táwọn míì lẹ́yìn tọ́lọ́ ẹ má tẹ̀lé táwọn míì lẹ́yìn tànàbí Muhammad sallallahu alayhi wa sallam kí ló wá sí ọ tó ń dẹ́kítà lórí ló tẹ̀lé ọkọ̀ tànàbí ọ̀ tẹ̀lé ọ̀ á lọ wẹ́ẹ̀lì kan láti inú túbú olóni lè máàmù rẹ olóni ṣéwù rẹ olóòní gàǹkìní kàtọ́ ọmọ tẹ̀lé ọ̀dàdú kó okú àṣedàmì okú àṣesòfò okú palẹ̀ máa ti jìyà nítorí pé tó o bá rí ojú ọ̀nà téèyàn lè gbà wọlé dáná tó ọkọ̀ láti fi sọnà ọ̀dàdú ìwé ó sì lára láti fi jìyà ọ̀gbọ́n tó lọ́ọ́ tó sọnù wà á ti ọlọ́ wà á ti rọ̀ṣúlẹ̀ wà ó lè lábẹ́rẹ́ mìíràn ọlọ́ni ẹ̀tẹ̀lé tọ́lọ́ nígbà tó kan àwọn aláṣẹ ọ̀sọ́ gbólóhùn ẹ̀tẹ̀lé tiwọn ó fi tì sára ẹ̀tẹ̀lé tọ́lọ́ ẹ̀tẹ̀lé tànàbì wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé níṣẹ́ ni àwọn aláṣẹ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àtàwọn olùdarí ìlú ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kọ́ tẹ̀lé tiwọn náà lópin ìgbà táwọn ọba ti takotọ́ lọ tí wọ́n sì takotọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí kété tọ́lá ti sọ náà dọ̀tọ́ ọlọ́run tá ànábì àwọn ni wọn máa dá tẹ̀lé tara wọn àwọn ni wọn máa dá tẹ̀lé tara wọn nítorí pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kọ̀tọ́ka tẹ̀lé dàkan ní ìtẹ̀lé tí mo ní sẹ́lọ̀ a gbọ́dọ̀ gbọ́dọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́dọ̀ sínú lẹ́nu tí mo ní sẹ́lọ̀ o tún gbọ́n tọ́lọ̀ sọ ni ó ní yàtọ̀ sípò anìkẹ́ tẹ̀lé tọ́lọ̀ anìkẹ́ tẹ̀lé tànàbì Muhammad sallallahu alaihi àti tàwọn aláṣẹ nínú yín fa in tanaza'tum fi shay tí fanfa ìyapa èdè òyédè tó bá bẹ́ sílẹ̀ láàrin yín lórí nǹkan kan ẹ má fẹsẹ̀ yanjú ẹ̀ ẹ má fi tìpátìkùkù yanjú ẹ̀ ẹ má fi àdá àtọ̀bẹ yanjú ẹ̀ ẹ má fi ọfà àtìmọ̀ yanjú ẹ̀ farudduhu ila Allahi war rasul ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ dá padà sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam in kuntum tu'minuna billahi wal yawmil akhir eléyìí jẹ́ bẹ́ẹ̀ tó bá kẹ́ gbọ́lọ́ngbọ́ àtọ́jọ́ kan ẹ̀tọ́ bá gbọ́lọ́ngbọ́ àtọ́jọ́ kan èmi àti ẹjọ́ ń jà á káwá dàjọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ lọ káwá lọ́sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé gbọ́lọ́ngbọ́ àtọ́jọ́ kan ni ká máa búra o èwo ni kí wọ́n yọ ọ̀bẹ kémi ọ yàdá èwo ni ká máa fi ọ ká máa ká kí wọ́n yọ fà kémi ọ yọ ọmọ lórí kí n mùsùlùmí tọ́ ni wá ẹjẹ́ á wá dàjọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ lọ ẹjẹ́ wa lọ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tó bá gba gbọ́lọ́n gba àtọ́jọ́ kan ọlọ́ni dhalika khayrun wa ahsanu ta'wila eléyìí lọ dájú òun sì ní ọ̀nà téèyàn tọ̀tọ̀ dájú akramakumullah bẹ́ẹ̀ nítorí pé ìdí kátẹ̀lé ta anabi sallallahu alaihi wasallam lórí ilé wa kò sórí ilé ń bò mí kójó kó yí ọ ọ á lọ gbọ́wọ́gbọ́wọ́ sọ̀rọ̀ wọ́n tó gba yìí o tó bá ti ẹ̀díjọ́ gbé dàrú yá tí nǹkan bá ti wà lọ dàrú sórí tí ó máa ṣẹlẹ̀ ní pé gbogbo yín pátá padà o mẹ́wàá lọ yín mi fún àwọn bá lọ yín mi ní bọ̀ náà fàyàwọ́ bá yín lọ tún dé padà ń yín o rò yín pé eré ni o rò wọ́n ń tàn ọ́ wọ́n náà wọ́n ń tẹ láńtà wọ́n ń tẹ́ra rẹ jẹ ọ̀dà kan mọ̀ tọ́ ọ̀bá tẹ̀lé tọ́lọ́tọ́ tẹ̀lé bisalòlá àdìsẹ́lẹ̀ táwọn kan kúrọ́ fún ọ tí wọ́n náà ń gbé mu bí ẹ̀kọ́ gbóná ọ̀dà àdìgbé àsìkò tí ó yí ọ sí yóò ti bọ́ olú àsìkò tí ò ní sáyè láti ṣàtúnṣe má ni kọ́lọ́ máa ṣe wá lẹ́nu tó kábàámọ̀ nígbà tí ò ní lè ṣàtúnṣe má. tẹ́lẹ̀ ìbáyé wa ọlọ́ni ẹ̀dá padà sọ́dọ̀ lọ ẹ̀dá padà sọ́dọ̀ àná bisalòlá àdìsẹ́lẹ̀ nígbà tí apá bá bẹ́ẹ̀lẹ̀ láàrin báwo la ṣe dá padà sọ́dọ̀ lọ ní gbogbo ògbà láyé tábà ní ká dá nǹkan padà sọ́dọ̀ lọ á dá padà sí di Al-Qur'an ní ìgbà tá ànábì wo tí kù tó bá ní ẹja padà sọ́dọ̀ ànábì á lọ wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti kú dídá padà sọ́dọ̀ ànábì ní ká padà sí di sunna ọ̀rọ̀ tó sọ ń bẹ́ńlẹ̀ àwọn adájọ́ tó ṣe ń bẹ́ńlẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìsìn náà á rí tọ́jọ́ ntọ́ba yìí tọ́ba tọ́ba jòun làáfi wò á fi mọ ìdájọ́ ti ṣẹlẹ̀ ní ìsìn a sì ti sọ yìí pé tá a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáná bí gbada lẹ́jọ́ kí ni ká ṣe ká gbàfà ká sọ pásọsẹ̀ sílẹ̀ pé a gba ìdájọ́ ànábì sallallahu alaihi wa sallam eléyìí ní túmọ̀ sí pé a gbọ́ lọ́wọ́ bá gbọ́ a tó o bá tẹ̀lé tá ànábì sallallahu alaihi wa sallam tọ́yẹ́ pé ntí ọpọlọ rẹ̀ kàn ṣe lọ́sọ̀ fún ọ lọ́ntẹ̀lẹ̀ ẹni tí àwọn tẹ̀dọ̀ ń tara yín jẹ tí wọ́n gbé kalẹ̀ fún ọ ló ń gbé mi yóò kéré ẹni tó dájú ni pé àṣedànù lásán ló sì. nínú hadith eléyìí tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó gbà wá tí ìmáàmù Muslim tó gbé jáde nínú tírà ọmọ dáná bíi sọ́mbẹ̀ ọba yẹn lẹ́rù gbà ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó lè ṣiṣẹ́ tí ì ni mo pa yín láṣẹ pé kẹsí tàbí ọlọ́run ẹlẹ́dàá ló ní kẹsí kọ́ ọmọ yìí ọlọ́run ọba da ìlú rẹ padà fún ọ ọlọ́run ọba yóò sọ lù ọ láyà kò sí tọ́nà fẹ́ fi sí nítorí pé táyì bá wà fún kálukú náà láti máa ṣe tó lábẹ́ àbúradà ẹ̀sìn yóò jẹ́ pé kò sí tùmọ̀ fún Kùránì mọ́nà kò sì sí tùmọ̀ fún súnà Ànábì sallallahu alaihi wasallam mọ́nà ọlọ́run ti gbé lánàá kankan lẹ́gbẹ́ ní ká máa tẹ̀lé ojú ọ̀nà yìí ní ká máa tọ̀ ẹ̀yin wá sọ pé kò pé yín tí yín láì máa dá sí i àbó lẹ́sẹ̀ wá sórí rẹ̀ kò lè kò lè kò sẹ́sẹ̀ kéèyàn sórí rẹ̀ nígbà tó bá sọ pé tọ́lọ́run wípé ká ṣe kọ̀ tẹ́wọ̀ lọ́rùn èyí tó fi ọ̀rá nàbí rẹ̀ ọ̀bọ̀ dáàmú bó ló sì wá sórí rẹ̀ kò sí ọ̀nà ọ̀nà ara téèyàn fi sórí rẹ̀ èyí ò lè sórí rẹ̀ bá kọ́lọ́n kó ṣe lọ lórí rẹ̀ jàmá agídí àti fẹ́nu kéèyàn sórí rẹ̀ o agídí àti fẹnu kéde kéèyàn sórí rẹ orí dúdú kéde kéèyàn sórí rẹ kí lórí dúdú àwọn bàbá àwọn bàbá àwọn bàbá bá ṣe bá bàbá o bàbá tí ò ríran lọ́mọ tẹ́ra rẹ jẹ bàbá tó ń kó nǹkan alára ọmọ nọ́mbà tó mú lọ́mọ tẹ́ra rẹ ànábì tó dájú fún òní tẹ̀lé tiẹ̀ ànábì tó ẹ̀kọ́ dájú fún ọkọ̀ tiẹ̀ oṣù sọ̀kọ̀ fẹ́ wà lẹ́nu alẹ́nà wò lọ́wọ́ àwọn nǹkan tẹ̀sí bàbá rẹ lọ́kọ̀ táwọn pé tí bàbá rẹ gan wa kọ́lé tó bá gbọ́rọ̀ sí bàbá rẹ lẹ́nu òní wọ́ọ̀lù láyé wá ń bì nù tọ́ba lọ́wọ́ bẹ tipatipa bàbá fún ọ lẹ́gbẹ̀ẹ́ gbóná ẹni tí wọ́n máa bẹ bàbá mi tọ́mọ bá fi lè wọlé wọn ó sì pè Allah ilé bàbá rẹ̀ gan kátó apá àlìjáná tọ́lọ̀ àlìjáná tọ́lọ̀ ẹni tí o bá ṣe tọ́lọ̀ tí o tẹ̀lé ta Nabi sallallahu alaihi wasallam lọ́kàn máa lálàá kò lè wọ́ bẹ̀ agbọ́dọ̀ kí ara jama anabi ni faman ragiba an sunnati falaysa minni gbogbo ẹ̀ tó ti lè kọ́ ìlànà mi kò lè jọ́ kanú kò lè tọ́ka nínú àlùmọ́ àmọ́ ò lè sórí rẹ̀ torí ẹ̀ kíyèsí ara rẹ̀ o ọjọ́ lọ o wọ́n ní ní ọjọ́ kan Umar ibn al-Khattab radiyallahu anhu ó rí arákùnrin kan nínú àwọn ahlul tó ti síwájú wa láyé nǹkan tí ń ṣe jọ́sìn wọn ó wá rí tí ń ṣe ẹ̀sìn wọn tó ń ṣe tí ń ṣe tìkara tìkara ọ̀kalára bí sẹ́ máa ń sẹ́sìn yún ní sunkún ní sunkún gbọ́dọ̀lọ̀ ní sunkún. Umar wa wò Umar náà bá kú sẹ́kù à kí ni tiẹ̀ ti jẹ́ nígbà tó ń bá ń sunkún ebó lọ́ máa ti ń palẹ̀ tiẹ̀ ti jẹ́ Amirul Mu'minin wá síwájú wa kí ń pààyàn lẹ́kún à Umar níbẹ̀ làbí ni nítọ́pọ̀ amílẹ́kùn ni pé mo rántí ọ̀rọ̀ lọ tó sọ pé wujuhu yawma idhin khashi'ah. عاملة ناصبة tásìlà náírán حامية يا àwọn ojú عند jọ خاشعة dàlùkìyà khashi'a ìpáyọ̀ عاملة ناصبة lára rẹ̀ àmìlẹ̀tún násìbà àwọn ẹni tó lẹ̀mí tó lójú yun wọ́n sì ṣiṣẹ́ dọ́gba àṣẹ làákùn láyé ìníṣẹ́ ìjọsìn tí wọ́n ṣùgbọ́n ó yẹ kó rìsọ́ọ̀tì sálùjẹ́ náà kàkà kí wọ́n wà lìjẹ́nà tasla naran hamiya iná tí jóni ni wọ́n wọ̀ àpèjúwe àwọn ẹni tá à ń wo ní ìsìn ó ní ẹni tí ń sunkún tí èsì mùsùlùmí o tó lóun sẹ́sìn o tí ń sunkún pọ̀ lọ̀lọ̀ lórí ẹ̀sìn rọ́ ń se o ó ní nípò lẹ́kùn tó ráyà ìgbà wí ọwọ́ aláyé láyé ànábì tó nígbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam olóhùn ní sẹ́sìn tó lọ́n fi ran bó ló ti á sórí ilé náà ọba àfi ọ̀sán kọ pápọ̀ mọ́rù kó fi máa ṣe tọ́ ọba ló ń ṣe lẹ́sìn wàlọ́ọ̀dì ọ̀padà rí pàṣẹ ṣòfò ni ẹ̀gbọ́n dáná bí sọ ni nínú Sahih Muslim ó ní walladhi nafsi biyadi la yasma'u bi ahadun fi hadhihi al-ummah yahudiyyun aw nasrani thumma la yu'minu billadhi ursiltu bihi illa dakhala an-nar rawahu Muslim mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnì kan ò ní gbọ́ nípa mi nínú àlùmọ́ ẹ̀ kó wá jẹ́ Yahudi àbí Nasara kó wá jẹ́ ọlọ́jọ́ Sunday àbí ọlọ́jọ́ àsámùtì kó wá kọ̀ láti gbà mí gbọ́ láti gbà tọ́lọ̀ fi rán mi gbọ́ àfikọ́jọ́ pé náà ní ọ̀wọ́ hey Allah anábì tó ń lo tó búra torí ẹ̀ ló ti jẹ́ pé tí o bá ṣe Islam ó yẹ kó rọ̀ rí ọ̀pá yẹn lẹ́kún lóòótọ́ ó oh, ṣe islam ó tún wá ń rìn sẹ́ káyé ọ̀wọ́ bàtà ló kọ pé n tó fi sórí rẹ Allah pálábó gun ọ lẹ́sẹ̀ ẹ̀gbọ́n tó sún ọ lẹ́sẹ̀ gbogbo àwọn oríṣiríṣi kó tún máa mú sí ó tún máa dunnú pé bẹ́ẹ̀ ni àṣesórí rẹ nu láì mọ̀ pé àṣejìyà kọ́lọ́ mọ̀ sí tiwa níyà akramakumullah àwọn ìdílé ọ̀lọ́sára wọn wọ́n lọ sára àwọn ẹlòmíràn lọ sára wọn sí atẹ́gùn òrùgànjọ́ atẹ́gùn burúkú lọ́wọ́ pé tí rẹ̀ bá kọlù yẹn ìyẹn lè gbá rẹ̀ tí èsì tèèyàn wọ́n mọ̀ wá ṣe tí wọ́n ṣe títí dìlẹ̀ mọ́ ló kọ́ pé àwọn náà ṣe kíni àwọn náà ṣe sí láì mọ̀ yìí pé kíni amilatun nasiba tasla naran hamiya wọ́n sì sí wọ́n

wọ́n jẹ́ bàbá láyà so wọ́n lè sọ pé kínní kan ọmọ fa nígbà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lójúmọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún sọ́mọ fún one million yẹn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lójúmọ́ so wọ́n á lọ́ọ́ máa fà títí tí gbogbo ọrùn ló fi ṣe kọ́lí lójúmọ́ lọ́ọ́ máa fà àbẹ́rẹ́ nǹkan ẹsẹ̀ rẹ̀ ó tún di pákó bí tọ́ bá jókòó léwu yóò di pákó tẹ́gbẹ́ tí ò ní sàn lọ́bẹ̀ náà lórí iye òfò tí ò túmọ̀ sí ládá lọ́dọ̀ ọlọ́ rẹ̀ lásán torí ẹ̀ ó túmọ̀ sí pé ẹtẹ̀lé tọ́lọ́ ẹtẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ibẹ̀ lórí ilé wa ọlọ́run kó sèmi pẹ̀lú ilé lórí ilé ọlọ́run ọba kó túbọ̀ sí ní rọrùn fún wa láti máa tẹ̀lé tiẹ̀ láti tún máa tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam ti sẹ́rí ẹni kúrò nídìí oríire ọlọ́run máa fi sàdánwò fa wa ọlọ́run kó túbọ̀ sí rọrùn fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa wá sí di kásìtọ́lọ́ kásìtà nàbì sallallahu alaihi kó sì gbogbo alólórí lápapọ̀ aqulu qawli hadha استغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله àwọn ojúlọ́nà oṣù alápọ̀nlé oṣù Ramadan oṣù tó ṣe ike nínú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa a máa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn ẹ̀dá rẹ̀ kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ ìpè tẹ́lẹ̀ ìwọ ọba bẹnu ẹni tí ó wọ náà àti wàá bọ́kùn náà kúrò lọ́rùn òní wọ náà mọ́ oṣù ike ọlọ́run ẹlẹ́dàá a máa ṣàforíjì fáwọn ẹ̀dá rẹ̀ oṣù tó ṣe pé ọlọ́run a máa san àwọn ẹ̀dá rẹ̀ ní àdìgbò ilé ẹ̀san lórí gbogbo sẹ́ẹ̀ títẹ̀lé tiẹ̀ àti sẹ́ẹ̀ títẹ̀lé tà nábì rẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oṣù tó ṣe pé ọgbọ̀njọ́ náà ni àbíkọ́jẹ́ ìjọ mọ́kàndínlọ́gbọ̀n oṣù tó ṣe pé ìpalẹ̀mọ́ wa fún ọgbà púpọ̀ kódà bí ìpalẹ̀mọ́ wa fún àwọn oṣù míì oṣù tó ṣe é gbé tó bá ti wọlé tà ìwọlé gbogbo àwọn ṣayọkéyì lọ́lọ́wọ́ gbogbo kan fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè mẹ́lẹ̀ oṣù tó ṣe é gbé tó bá ti wọlé gbogbo lẹ́kùn àlìjẹ́nà lọ́lọ́wọ́ gbogbo kan ṣí sílẹ̀ ojoojúmọ́ lọ́lọ́wọ́ fún wa máa ṣe àlìjẹ́nà lálẹ́kùn nínú oṣù Ramadan ọlọ́run sì paláṣẹ pé wọ́n ti gbogbo lẹ́kùn náà nínú oṣù Ramadan oṣù ńlá ni tí gbogbo olórí ilé tí wọ́n máa ń ṣèdíje nínú ẹ̀ láti ṣe dáadáa láti fọwọ́ ara wọn fa dáadáa mára oṣù ńlá ni eléyìí tó ṣe pé báyà tó bá pẹ́ láyé ọmọ bómi irú ló tó padà bọ́ láyé torí ẹ̀ akó palẹ̀mọ́ akó ojúlọ́nà fún oṣù Ramadan ọlọ́run bá kọjá kọba wa láyé kọba wa láyé kọba wa láyé lọ́dà tọba wa wọlé ọlọ́run bá kó fún wa lókun àtàláfíà táàbì ṣe ìjọsìn tọ̀sán nínú ẹ̀ táàsì fi ṣe ìjọsìn tòru náà nínú ẹ̀ gbogbo àwọn ìjọsìn yìí kọ́nà ọba wa sí láti ọwọ́ bá kọ́mọ̀sí pọ́tì lọ́wọ́ ìjà àmọ́ yín pé yàtọ̀ sí sèyàmù Ramadan yàtọ̀ sí sọ láti dáàtú máa ṣe lóru oṣù Ramadan oṣù alukur'ani gẹ́gẹ́ bó ti ṣe ń kí alukur'ani ní gbogbo gbà tí Ramadan nana bá dé jẹ́ kí alukur'ani tó ké mbẹ́ kó lékele kọ́nà tó bá lè rọ ọlọ́run kọ́nà parí kíkẹ́ alukur'ani lóde bí láàrin jọ mẹ́ta ọ̀dà àbúkọ̀ lọ́nà tó ṣe pé ńgbà tí Ramadan náà ibà yìí wà á láǹfààní àti kí alukurani tó bí ẹ̀mẹ̀ wá nítorí pé àsìkò ọlọ́lá iṣẹ́ ẹ̀rí tá a bá ṣe nínú ẹ̀ àdìpínlẹ̀ ọ̀nà àdìpínlẹ̀ ẹ̀sán ọlọ́wọ́ bá máa sọ fún yẹn. nínú oṣù Ramadan àwọn fẹ́ kéèyàn láwọ́ púpọ̀ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ńlọ́láwọ́ ju gbogbo ẹ̀ tó láwọ́ lọ líláwọ́ rẹ̀ lóṣù Ramadan àmọ́ wa lékele wọ́n lọ́ láwọ́ ju ìjì tí ń ò nínú oṣù Ramadan torí àwọn ọ̀nà ọ̀nà púpọ̀ ìwọ̀n náà lè fi láwọ́ ẹni tí zakati ti wọnú owó rẹ̀ tẹ́gbẹ́ nínú oṣù Ramadan sì lówó rẹ̀ pé ní sọ́ọ̀lù nínú oṣù Ramadan ní ìgbà tọ́wọ́ kọ́ lówó tó tó yọ zakati kọ́ yọ zakati rẹ̀ tí àsìkò tí ó yọ zakati bá ti tó ẹni tó sì jẹ́ pé kí n ṣe zakati lọ́wọ́ yọ ọ̀yẹ̀ká ṣe sàárà ká ṣe tọrẹ àánú ká ṣàánú àwọn ẹni tó tẹbi ń pa àwọn ẹni tó tún ń pa ká ṣàánú wọn ká fa wọn mára nítorí pé ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó máa ń ràn yẹn lọ́wọ́ ní ìgbà téèyàn náà bá dẹ́kun ríran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ nínú ojú pàànà téèyàn máa fi ràn yẹn lọ́wọ́ tó dáa nínú Ramadan ó náà ní pípèsè oúnjẹ sínú ká ní jẹ́ sẹ́sọ̀ yáàmù nítorí pé máa ń fọ́kọ̀rọ̀ sọ́ọ́ni máa kẹlẹ̀wò mẹ́fìlò ajẹ́rẹ́ ẹnikẹ́ni tó bá fi lè fún ẹni tí ń sọ̀sọ̀ yàmù ló ń jẹ́ tó fi sínú ọlọ́run kó fún ọ náà nírú ládàá tó ń tìǹ eléyìí túmọ̀ sí pé látàrí líláwọ́ látàrí fífún ẹni tí ń sọ̀sọ̀ yàmù ló ń jẹ́ èèyàn lè ní ládàá èèyàn méjì lójúmọ́ kan àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún bá rẹ bá ti kà á sọ eléyìí pàtàkì pé káwa náà gbìyànjú ká ṣe dáadáa kan nínú oṣù Ramadan yìí má bà ọ̀sán Ramadan rẹ jẹ́ pẹ̀lú òkúta òfófó ẹ̀gàn ìsọkúsọ ìwékúwì tọmọ kí náà ló ti wí tẹ́lẹ̀ náà kí Ramadan tó dé torí ẹ̀ ṣàánú Ramadan rẹ má bàjẹ́ pẹ̀lú ààrẹ tí ọ̀dà bákan náà òru rẹ òru Ramadan má bàjẹ́ má bàjẹ́ pẹ̀lú ká máa wá sáìsùn lórí ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́ máa ṣàìsùn lórí ìwòkúwò kọ́ máa ṣàìsùn lórí ìgbọ́kúgbọ́ má ba ìsìn rẹ jẹ́ má pọ́sá nìkan lọ́kàn olú ọ̀kọ́ torá tó olú àti ọ̀sán Ramadan náà ní gbogbo ẹ̀. akramakumullah nínú oṣù Ramadan ẹ jẹ́ ká lo àsìkò wa dáadáa lọ́nà tó sì pa padà ráǹfààní rẹ̀ láyé àti lọ́la gbẹ̀ndà kìyàmù máa lọ síbi tó bá ti gbọ́rọ̀ lọ kò sí nǹkan tó burú ń bẹ̀ lọ kẹ́kọ̀ọ́ àlékún nípa ẹ̀sìn rẹ kò sí tó burú mbẹ kájà ni tó so yìí pé òun náà yóò máa pa àwọn èèyàn sí dáadáa ọ̀nbẹ nínú nǹkan dáa nínú Ramadan àti ìgbà tí ò sí Ramadan torí di eléyìí báyìí àrọ̀ wa ipe oníkálukú wa ojú ọ̀nà tí yẹn bá fi lágbára láti ṣe dáadáa kó sagbára láti ṣe kọ́nà wọn bá kó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa torí ẹ̀ tí Ramadan bá ti bẹ̀rẹ̀ ní mọ́sálásí tiwa níbí ní gbogbo ẹ̀yìn asr lójoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní gbogbo ẹ̀yìn sọ̀láàtul asr lójoojúmọ́ àfijọ́ tá a bá rí ní àjò. bákan náà nínú Ramadan akramakumullah aláwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó ṣe é pé wọ́n máa gbé sí nínú rédíò bọ́yá párọ̀tì àbí ajílété eléyìí tó máa máa gbé sí tí ọmọ sí ọ láǹfààní láti mà nípa ẹ̀sìn rẹ àlékún mà nípa ẹ̀sìn rẹ akramakumullah ẹ̀yin náà ṣe dáadáa èyí tó lọ́wọ́ bá bá fún yín ṣe àwọn ẹni tó mà lọ́tún tàwọn tó mà lọ́sì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ràn wọn lọ́wọ́ ẹ̀ràn wọn lọ́wọ́ wọn sì lè díṣẹ́ tí wọ́n mà fáwọn èèyàn ó lè jẹ́ gbọ́nà lọ́wọ́ tó sì fẹ́ lómi ní mọ́sálásí yín òun náà lè pé kẹ́ẹ̀rẹ́ kó kẹ́ẹ̀ sínú jẹ́ ẹni tó sì rọra mà ládùúgbò yín ẹ dákun àfa ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ ẹ sì máa sọ kí gbòǹgbò wọn máa gbé jáde kí gbogbo èèyàn máa gbọ́ so bàbá yẹ pé ọwọ́ epo ni wọ́n bá rà ọmọ ibi tó ti bá pàdé jọ gbẹgbẹ òkèèyàn mi níjọ tó ṣe pé ọmọ wò pé owó òun sì pọ̀ ọlọ́run ó sì fi sàánú rẹ̀ láàánú tọkọ ẹlòmíì ó lè jágbe tí wọ́n lè ṣe òun náà ní pé ó gbé ọ̀rọ̀ ẹni tí ó lọ́rọ̀ tó wúlò tẹ́gbẹ́ ọlọ́run ọmọ èèyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí ó gbọ́ ọlọ́run ọmọ yìí nǹkan tí ó tún ṣe nínú ìgbésí ayé o wá olú kéèyàn kọ kéèyàn kọ kéèyàn kọ kan tó bá gbọ́ wá wòye kọmíṣàn tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa tí ó fún ọ tó bá di lọ́la gbẹ̀dà ìyá tó kó kíyèsí tààlẹ́ni náà tó fẹ́ sanwó fún tí ọmọ lọ sọ̀rọ̀ lórí atẹ́kùn torí tí Ramadan bá ti dé gbogbo èèyàn ti di ṣẹ́yà gbogbo èèyàn náà bẹ̀ sórí atẹ́kùn gbogbo sọkúsọ gbogbo wíkúwì ìnáàlè yọ ọmọ abápàdé ẹlòmíì owó olówó kan kò ní sànù rẹ̀ tí ó fi máa polówó àgúnmu yóò máa polówó àgúnmu ni lórí lórí lórí rédíò ha ṣé bọ́ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́mọ báwọn yẹn sọ àgúnmu ni ọmọ polówó akọ́rọ́mọ fún wọn wá ẹlòmí ó lè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn rà fún yóò fi ìṣẹ́jú méjìlá yóò fi dúpẹ́ fún bàbá tọ́ra program ìṣẹ́jú mẹ́ta yóò ní ọ́fíìsì wáàzì yọ wá gbé àsìkò tó pa àwọn pápámára àwọn ọmọ tẹ̀síwájú ń jọ ẹgbọ́rún so gbogbo rẹ́gbẹ̀ gbogbo rálù yéé ṣerú àwọn eléyìí ìlọ́lọ́ kówó dànù fún ẹnìkan béèrè ó ní tó bá di inú tó ń bá mówó tó ń sì fi sọ fẹ́ nìkan kọ́kọ́ máa bá àwọn èèyàn sọrọ ọlọ́run rẹ́díò tó wọn á sọ pé ládá tó bá wà òun fi ṣe sàrà fún bàbá òun fi ṣe sàrà fún òun tó ti kú tó burú sọ kí ni máa sọ gbé tí sọ sórí sí tó bá jẹ́ kábàkábà rádaràdà ọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ ranù ogun bàbá rẹ̀ jágbàjágbà ọlọ́mọdé àfin tí ọ̀dà ṣèyàn lórí tó torí délé ó ti kíyèsí pé ta ni kí ló sì fẹ́ máa sọ kí ló fẹ́ máa sọ gan-an pé ẹ dákun ẹ ṣe wá sí kan nínú sọ kí n kọ́ ẹ náà kí n kọ́ sọ tó bá jẹ́ pé ru eléyìí torí pé ọlọ́wọ́ fẹ́ gun bàbá rẹ̀ bàbá wà nù sáré ọwọ́ fi àkékè àtẹ̀jù ránṣẹ́ sí bàbá ọ̀dájú pé ìsọmọ tó dáa tó o kì í sí pé tó dáa ló ń tí wọn máa sọ kọ́ bá bàjẹ́ pé bọ́ǹbù ló fi ránṣẹ́ sí bàbá rẹ̀ nù sáré torí ẹ akramakumullah tó Ramadan bá lé bájẹ́ tí wọn máa wa lọ́wọ́ bájẹ́ tí wọn máa fáwọn ọmọ ẹ̀yà wa bá onídìí pé kẹ́ kó lu àti omele o kẹ́ kó sakara kẹ́ máa lu kẹ́ lẹ́ jíwèrè kámbẹ̀ àbúrò táwọn haúsá náà máa ṣe fáwọn ṣe máa túkù ní kí ni máa túkù ní táwọn náà máa kiri ká pé máa túkù ní ọ̀sẹ̀ tọ́pẹ̀ hẹ́ngbà tí wọ́n bá ti jí salamu aleykum ẹjẹ́ ni tọ́ alẹ́gbẹ̀ẹ́ yẹn àsìkò sàárè ti tó salamu aleykum àsìkò sàárè máa ti tó tó eléyìí ẹ̀sìn bẹ́ẹ̀ lóde wọn abọ́ bá ti lágbára ma ẹlòmíì lè jí okun lé lápọ̀ tún lápọ̀ sí níwájú lẹ́yìn alihamudulilayi ẹ̀wọ̀ yẹn yàtọ̀ sẹ́ni tó ti dáwé sọ́lẹ̀ ẹ̀tẹ̀ torí káwọn ẹni tó múlé tí ọmọ bàjẹ́ ebi ọ̀pá yín lónìí ẹ̀ ń gbà fọlọ́ so ọ̀pọ̀lọpọ̀ burú bàjẹ́ so yọmọ asọ́lẹ̀ tẹ̀ yọmọ bàjẹ́ yọmọ tẹlẹ pé kọ́ ọmọ bàmù yọmọ sọ fún yàrá mọ́fi gbàlúgbà o mọ́fà wúlò awó o fẹ́ kí ọjọ́ bàbá alágbájá o ah subhanallah rọmọdọ́nà ti di apárí ìdàtí máa ń bẹ láàrin ẹ̀dá torí kí ọmọ bàjẹ́ alámúlétì rẹ ọlọ́run bá kọ́ sáà wa ọlọ́run kó fún wa ní rọmọdọ́nà náà gbà ọlọ́run kọ́ gba lẹ́sìn lọ́dọ̀ wa pẹ̀lú òkú ọlọ́run pátá bá fi rí túmọ̀ àti ń bọ̀ láti jẹ́ pàtó wà nínú Ramadan ọlọ́run ọba kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó bá láyé tí ó sì bá láyé àti àlàáfíà kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó bá bá wọn láyé tí wọ́n ṣe ojúṣe wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ mbẹ́ ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó tọ́lọ̀ wọn bá ń fẹ́ ká máa ṣe ní gbogbo wa bóyá Ramadan ti dé àbí ó ti dé wọn náà ní ká máa ṣe àsọ̀láàtì fọ́gà wa anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam erike ọlọ́run ẹlẹ́dàá kan tààmàlẹ́ kárí alákùnrin àwọn náà ṣe àsọ̀láàtì fanabi sallallahu alayhi wa alihi wa sallam. فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا